èkó làwọn mẹ́rin yìí ń gbé ìjẹ̀bú ni wọ́n ti lọ ń digunjalè lójoojúmọ́ béèyàn bá rí àwọn afurasí mẹ́rin wọ̀nyí lágbègbè mushin níjọba ìbílẹ̀ ọ̀ṣọ́dì sọlọ̀ nípínlẹ̀ èkó tí wọ́n ń gbé ojú ọmọlúàbí àti géńdé tó lọ́jọ́ iwájú rere ni yóò kọ́kọ́ fi wò wọ́n torí ọjọ́ orí wọn kéré abarapá sì ni wọ́n àmọ́ iṣẹ́ ibi ló wà lọ́wọ́ wọn wọ́n kàn fi ìlú èkó tí wọ́n ń gbé bojú ni iṣẹ́ adigunjalè ni wọ́n ń ṣe agbègbè ìjẹ̀bú nípínlẹ̀ ògùn sì ni wọ́n ti ń lọ pa àwọn èèyàn lẹ́kún lójoojúmọ́ kọ́wọ́ àwọn agbófinró tó ba mẹ́rin nínú ikọ̀ ẹlẹ́ni méje ọ̀hún orúkọ àwọn afurasí náà ni ezekiel simi ẹni ọgbọ̀n ọdún òun ló dàgbà jù láàrin wọn ọláìtàn ṣonibárẹ́ ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n habib salaudeen ẹni ọdún mẹ́rìnlélógún àti ọlámilẹ́kan tẹ́niọlá tọ́jọ́ orí ẹ̀ kéré jù ẹni ọdún méjìlélógún péré lòun alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí tó sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sórí ìkànnì wa sọ pé nǹkan bíi aago méjì àbọ̀ ọ̀gànjọ́ òru ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún yìí làwọn ọlọ́pàá ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà lóde Rẹ́mọ gba ìpè ìdágìrì lórí aago pé àwọn adigunjalè kan ti ń ṣe àwọn èèyàn bátà ṣe ń ṣojú lágboolé kan tó wà lọ́nà Kotko Road lágbègbè náà wọ́n ń jà wọ́n lólè fóònù owó àtàwọn dúkìá wọn míì kíá ni DPO tẹ̀sán òde rẹ́mọ CSP ọláyẹmí fàṣọgbọ́n ti ṣètò àwọn ọmọọṣẹ́ ẹ̀ láti lọ kojú wọn àmọ́ ojúbọ̀rọ̀ kọ́ la fi gbọmọ lọ́wọ́ ìkùrọ̀ nígbà tí wọ́n sì débẹ̀ àwọn adigunjalè náà gbójú agan sí wọn wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn lu àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ń fìbọn dá wọn lóhùn nígbà tó yá làwọn olè náà kó sọ́kọ̀ Toyota RAV4 tí wọ́n gbé wá ni wọ́n bá ṣíná bolẹ̀ wọ́n sá lọ alūkkóró ní pẹ̀lú eré burúkú tí wọ́n sá ọ̀hún wọ́n kan àwọn ọlọ́pàá míì lọ́nà lágbègbè wáriwá wọ́n sì dá wọn dúró torí wọ́n ti rí àpá ọta ìbọn kìtìkìtì táwọn ọlọ́pàá ti yìn lu mọ́tò wọn ọ̀hún níbi tí wọ́n ti ń bọ̀ èyí sì mú káwọn agbófinró náà fura lọ́gán ni wọ́n láwọn afurasí yìí fi ọkọ̀ wọn ọ̀hún sílẹ̀ wọ́n bẹ́lùgbẹ́ wọ́n sì ná pápá bora ní wáriwá àmọ́ bí wọ́n ṣe ń sá lọ làwọn ọlọ́pàá náà ń tọpasẹ̀ wọn láì fún wọn lára lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n padà síbùgbé wọn ní Mushin ọwọ́ ọlọ́pàá tí wọ́n ń sá fún náà ni wọ́n padà dé sí lọ́wọ́ bá tẹ mẹ́rin nínú wọn. wọ́n láwọn mẹ́rin yìí ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn ń digunjalè méje làwọn èkó làwọn ń gbé agbègbè ilẹ̀ ìjẹ̀bú làwọn ti ń jalè ojoojúmọ́ sì làwọn ń ṣiṣẹ́ ibi ọ̀hún báwọn bá lọ sápá òkè lónìí àwọn yóò lọ sódò lọ́la ni. lára ẹrù olè tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ ni fóònù iPhone olówó ńlá mẹ́rin android fóònù ìgbàlódé oríṣiríṣi mẹ́tàlá àtàwọn nǹkan míì kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Frank Ìbá ti pàṣẹ kí wọ́n tètè rọ́ wọn dà sẹ́ka táwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti ń tọpinpin ìwà ìdigunjalè lólú iléeṣẹ́ ọlọ́pàá tó wà léléwé ẹran lábẹ́òkúta bẹ́ẹ̀ ló ní káwọn agbófinró wá àwọn mẹ́ta tó sá lọ ọ̀hún láwárí torí gbogbo wọn gbọ́dọ̀ káwọ́ pọ̀nyìn rojọ́ ní kóòtù láìpẹ́ faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online